أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو قف ولم أترى كيك نبي محمد صلى الله عليه وسلم ولم تي أدعو قف ونالباتي يتوى قيبه lórí gbogbo àwọn ìdẹ̀ra rẹ̀ lọ́kan ọ̀jọ̀kan eléyìí tó ṣe lórí wa dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba náà pàápàá jùlọ tí ó sì tún ní kí àwo jẹ́ kan nínú ẹrú tí ó tún lè máa ráàyè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bí gbogbo ẹ̀ bó ṣe rí yìí tó jẹ́ sí pé àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà gbogbo wa òun la ti ní bùkátà oríṣiríṣi tó jẹ́ sí pé òǹkàlùkù ò ráàyè mọ́ tó òǹkàlùkù bí sì pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n nígbà tọ́lọ́n tó wá kàwá fún kan nínú ẹrú tọ́lọ́n tó ní kó sẹ́kù tọ́lọ́n tó ní káwọ́ tó lè máa ráàyè ìkólẹ̀ láti lè máa gbọ́rọ̀ ọlọ́run ẹ̀yẹ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà torí pé ibi kéèyàn máa gbọ́rọ̀ ọlọ́run ìbẹ̀lẹ̀ yóò ti máa rí kíní yóò fi lùgbésí ayé yàn tí ọ̀rọ̀ àlèkìá máa yàn tí òfin ní dàrú mọ́ yàn lọ́wọ́ mélòó mélòó ẹni tó yẹ ti pé ní lénìí níbi àìmọ̀ gbọ́rọ̀ Ọlọ́run oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ sí i lórí ìgbésí ayé ẹ̀ tó sì jẹ́ sí pé àwọn nǹkan wọ̀nyí lórí ìgbésí ayé yìí yóò da kìámà rẹ̀ rú látara eléyìí Ọlọ́run tó wá sí nírọ̀rùn fáwọn àtúnṣe káwọn ọmọ ará ìjòkólẹ̀ gbọ́rọ̀ Ọlọ́run ẹ̀ka mọ̀dúkọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba náà ìkẹ́kẹ́ kọ́mọ bá ànábì kọ́mọ bá àwọn ará ilé bá àwọn sọ́ábà àti gbogbo ẹni tó bá bá àwọn sọ̀hábà náà táwọn náà tẹ̀lé ìlànà rẹ̀ kọ́lọ́n kí ọba wa sàlékún kẹ́gẹ́ gbogbo wọn bẹ̀rẹ̀ àmàtí ìyá arhamar rahimin bákan náà àwọn olùkọ́ tó bí wa àwọn olùkọ́ wa tó kọ́ wa ọlọ́run sábà wa ṣe dáadáa fún wọn tó wá síjú àánú ẹ̀wọ̀n wọn àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo ògbà ọlọ́run dákun musa bá wa ṣe fún wọn bẹ̀rẹ̀ àmàtí ìyá arhamar rahimin pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a máa tẹ̀síwájú nínú àdíìsì ẹlẹ́ẹ̀kẹtàléníogún láàárọ̀ tèmi ṣùgbọ́n kí a tó lọ èyí tí a kà ní ọ̀sẹ̀ tó lọ ká ń gbàgbé níbi tí ànábì ti sọ fún wa níbi àdísà fáwa abu abdullah jabir bin abdullah ti ń ṣàlàyé nípa àwọn iṣẹ́ tó jẹ́ sí wípé ó lè múni wọ àlìjánnà gẹ́gẹ́ bí a ṣe rí a rí pé arákùnrin kan ara ló lọ bá nàbì tí àwọn àfáà sọ fún wa pé arákùnrin náà òun náà ni àfáà wa Nu'man bónú kọ́kọ́l kí ọlọ́run kọ́ bá wa yọ́nú sí i òun lọ́lọ́ béèrè lọ́dọ̀ ànábì lọ́lọ́ sọ bí ìwà rẹ̀ ṣe rí àtàwọn nǹkan tó máa ń ṣe tọ́lọ̀ sọ fún ànábì sallallahu alaihi wasallam tó sì ń béèrè pé ǹjẹ́ wà yìí sótó ń tó lè mú ni wà àlìjẹ́nnà ànábì sì jẹ́ yẹ pé náà yàrá tààrà bí ọ wà àlìjẹ́nnà kí ni àwọn nǹkan náà ó ṣàlàyé fún wa ń jọ́nà yìí pé àwọn àrùn ọ̀ràn àyàn òwò a máa kí òun máa mójútó bẹ́ẹ̀ ni ààwẹ̀ tó jẹ́ ọ̀ràn àyàn náà gbogbo àwọn nǹkan tó sì jẹ́ ẹ̀tọ́ òun máa ń ṣe lẹ́tọ̀ọ́ èyí tó jẹ́ ìwọ̀ òun jìnà sí i òun yìí wá ṣe jù yìí nìkan náà lọ sólè òun lè taara ẹ̀wà àlìjẹ́nà ànábì sì dá lóhun tá a sì fa àwọn oríṣiríṣi ẹ̀kọ́ jáde ńbẹ̀ ńjọ́ náà tá a tún ní padà síbẹ̀ mọ́ lẹ́nìí ṣùgbọ́n káàkà tó lọ níbi àdìtì yẹn a ó mọ̀ yìí pé bá a ti sọ fún wa yìí pé arákùnrin tó béèrè béèrè tí ànábì dé ṣàlàyé a rí i pé kò kí ń ṣe wípé irú eléyìí nìkan ló ṣẹlẹ̀ ẹlòmíín náà tún wá bá ànábì sallallahu alaihi wasallam kódà tí wọ́n ṣàlàyé fún wa pé bí ìṣesí arákùnrin náà bó ṣe rí irú arákùnrin tá à ń sọ yìí wọ́n jẹ́ kó yé wa pé nígbà tí ń bọ̀ wá bá ànábì láti ilẹ̀ Najid agbègbè Najid òun ló gbà wá níjọ́ náà. kódà gbà tó sì wá bá nẹ́bì ó wá lẹ́ni tó yẹ pé tẹ́ ẹ bá rí ẹ pé ẹni yìí ti ń bọ̀ láti ìrìn àjò torí pé irun rẹ̀ ti dàrú mọ́ lórí ẹ wàá rí i pé àwọn ohun téèyàn ń gbọ́ látara bí ti ń bọ̀ níjọ́ náà wọ́n lọ́dà gẹ́gẹ́ bí ìgbà tí ká pé ohun gbígbà ṣe máa jọ náà èèyàn fẹẹ lè má gbọ́ ohun tí ń wí dáadáa àyàfi ìgbà tó wá súnmọ́ ànẹbì náà la tó gbọ́ yẹn ni pé ti ń sọ̀rọ̀ bọ̀ láti jìnnà yìí náà téèyàn fẹẹ má gbọ́ ohun tí ń wí yẹn dáadáa ìgbà tó wá súnmọ́ láti wá gbọ́ ohun tí ń sọ nígbà tọkùnrin wọn dọdọ ànẹbì kí lóun náà béèrè ńjọ́ náà yes al amin islam òun náà wá béèrè nípa tí islam náà ni ànẹbì sì dá lóhùn ìpèníjì ń jẹ islam ganan òun náà ní khamsu salawat fil eléyìí jẹ́ ká mọ̀ yín pé ẹni tóun náà sọ pé ìrun lòun ń kí ìrun pàtàkì inú ẹ̀sìn tẹ̀wẹ̀ ká fọwọ́ yẹpẹrẹ mú ni kó kálukú náà wá yẹra bó làwọ ìrun ṣe rí lẹ́mìí wa báwo là ń kí i. bákan náà arákùnrin náà sọ fún ànábì wípé fàálì àlàyé ọgọ́ ìrùkù ǹjẹ́ nǹkan mi tún jọ́ra yàrá mi lórí bí kọ́ọ̀lù ànábì ní láà ìlà àǹtàtọ̀ wà lẹ́yìn ìrun ọ̀ranyàn ìrun mi ò tún jọ̀ranyàn lé ọ lórí mọ́ o àyàfi tó o bá fẹ́ tó o bá tún fẹ́ máa ṣe ìní lókù. qala rasulullah sallallahu alayhi wa sallam ànábì ni tó wá rí bẹ́ẹ̀ wa siyamu ramadan ààwẹ̀ ramadan náà o ọ̀ranyàn lòun lẹ́yìn ìgbà tí ìrun bá ti dúró. qala hal alayya ghayruhu ǹjẹ́ lẹ́yìn ààwẹ̀ ramadan sáàwẹ̀ míì tó ń bẹ tó tún jọ̀ranyàn bí? ànábì ni la illa an tatawwa àyàfi tó o bá tún fẹ́ tó tún fẹ́ máa ṣe àlékún tó tún fẹ́ máa gba àgbàgbọ́ rẹ. qal arábìtún ni wàdákàrà láwù rasulillah sallallahu alayhi wa sallam azakat lẹ́yìn náà anabi wa sọ̀rọ̀ nípa zaka. qal alẹ́ aláyà gbẹ́rú ó tún ní zaka mi tún jọ̀ràn àyàn fún un lẹ́yìn zaka ọ̀ràn àyàn bí. qal arábìtún ni zaka mi tún jọ̀ràn àyàn fún ọmọ àyàfi tó bá tún fẹ́ máa ṣe tó bá fẹ́ máa yọ zaka èyí tẹ́ ẹ pé téèyàn bá ṣe èèyàn gbà ládá kọ́ọ̀l fa adìbàrọ̀ rọ́jùl ẹni tó gbàdí sí wa ni bẹ́ẹ̀ ni arákùnrin náà yẹ̀yìn padà wọ́n wọ̀ yẹ̀kú ló bá bẹ̀rẹ̀ sọ pé wọ́lọ́hì láàzídì wà láàdá wà lá ankus eléyìí tá a nábì sọ yìí ìyìn ní lékún lórí ẹ̀ ìyìn sì ní dínkù mẹ́ kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam anabi ni aflaha nsọdakọ anabi ni irú ẹni yìí o nítòsọ pé wọn máa lọ lè ṣe yìí tóun ti sọ fún pé ìrun wákàtí márààrún ọ̀ràn yẹn ni ààwẹ̀ Ramadan ọ̀ràn yẹn ni zakai yọ ọ̀ràn yẹn ni abẹ́rẹ́ àwọn nǹkan tó sọ yìí tá sọ fún yìí lẹ́yìn náà ọkùnrin náà wá ní sọ yìí òun ò ní sáláì má máa ṣe ayé bó ti gẹ́sí pé òun ò jù bẹ́ẹ̀ lọ láwọn ọ̀ràn yẹn wọ̀nyí ìyẹn ni wípé bó ṣe sọ yẹn tí ò sọrọ orí ahọ́n lásán tí ò sọ lójú póun rà nẹ́bì ló fi sọ torí pé ọmọ bẹ́ẹ̀ náà gbà míì bàbá bá sì wá sí tán nígbà ara ẹlòmíì ogun máa sọ ẹ̀ẹ́dì kọ́dà bàbá fẹ́ kọ́mẹ́ǹtì yóò kọ́mẹ́ǹtì ní positively lórí ẹ̀ ṣùgbọ́n ẹjọ́ kù ń bẹ̀ yẹn náà tán nǹkan míì tí ó padà máa lọ lè ṣe gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé a máa wáyé náà lọ́dọ̀ àfáà mi náà tó náà sọ yíyàtọ̀ sí tí ó máa ṣe àbẹ̀lẹ̀ ńkọ́lọ́ kó tún gbogbo wa ṣe níbi tá a bá kù sí. torí ìdí eléyìí arákùnrin náà lójú ànábì bó ti sọ ó sì pẹ̀yìndà ànábì wa fi iná ànábì fi sọ̀rọ̀ yẹn lábẹ́ pé ǹsọ́dàkọ̀ tó bá yẹ pé tó sọ yẹn o ọba rí bẹ́ẹ̀ lódodo ó bá lọ lè ṣe bẹ́ẹ̀ ànábì ni aflaha irú ẹni bẹ́ẹ̀ ó ti là níwájú ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ó ti jèrè níwájú ọlọ́run kí ló ta fi má dé sì yí wá torí pé lèyí tí a kà sẹ́yìn a rí i pé n tó sọ ń bẹ̀ ojókòye wáyé pé arákùnrin náà ni òun èé kíjù ọ̀ràn yẹn lọ òun èé gbàjọ àwẹ̀ Ramadan ntọ́ jẹ́ ẹ̀tọ́ òun ṣe lẹ́tọ̀ ntọ́ jẹ́ èèwọ̀ òun ṣe léèwọ̀ òun èé sì fi nǹkan míì lékún tó wọn wà lè jẹun àbí nìyẹn wà lè jẹun náà eléyìí náà kẹlẹ anábì tún sọ lórí òun náà anábì lórí ẹni bẹ́ẹ̀ ti jèrè ó ti là ó ti ká mọ̀ yìí pé kìí ṣe wípé ìrun nìkan lọ̀ràn àyàn kìí ṣe wípé ààwẹ̀ nìkan lọ̀ràn àyàn torí pé ń bi eléyìí nísìn ọdọ akọsà kámẹ ó ti káwọn yìí pé bí àwọn ìbéèrè bá ṣe wá lọ́dọ̀ ànẹbì ń gbà mí lànẹbì máa fi dáhùn àwọn ènìyàn pẹ̀lú ìbámu sí níta ànẹbì bá rí i pé ó tọ̀hún ó láàkì nípa ẹ̀ ànẹbì ó ṣàlàyé rẹ̀ fún un lẹ́yìn tó sì jẹ́ sí wípé bó ṣe wá rí lára ẹni yẹn gbogbo ẹni tóun náà bá rí bẹ́ẹ̀ tóun náà lẹ láwọn abala abìnkan yẹn kọ̀ọ̀kan ọ̀rọ̀ yẹn kóun náà sínú látara pé kóun náà lọ múra látara bẹ̀ pé yóò jẹ́ ká máa pé àwọn nǹkan wọ̀nyẹn nínú tó lè mú èèyàn wà lìjánà ni èèyàn lè wà lìjánà látara ìmójútó ìrun wákàtí márààrún èèyàn lè wà lìjánà látara ìmójútó àwẹ̀ Ramadan èèyàn lè wà lìjánà látara sàká yíyọ àti gbogbo àwọn sí olóore míì náà eléyìí ni àlàyé míì tí yóò máa tẹ̀lé àdìsí eléyìí tí a ṣàlàyé ṣáájú tẹ́lẹ̀ àdìsí eléyìí tí a wá sọ fúnra pé ẹ ká ṣàlàyé lẹ́nìí òun náà ni àdìsí ẹlẹ́ẹ̀kẹtàlélógún àdìsí twenty three eléyìí tóun náà ń sọ fún wa nípa al-isra'u fil khairat ìmọ̀ yára ìmọ̀ kóra ẹni ní papámára lórí àwọn iṣẹ́ olóore ìmọ̀ yára sí àwọn iṣẹ́ olóore kéèyàn ọmọ máa fi iṣẹ́ olóore tó bá fẹ́ ṣe kọ́ máa fi dọ́là ẹlòmíín bẹ nísìnyí ààwẹ̀ sítà shawal kò tí bẹ̀rẹ̀ ọ̀kan bẹ̀ màá gbà màá gbà màá gbà màá gbà màá gbà ní ọmọ tẹnumọ́ títí tírí ṣàwálì ó fi lọ́mọ lọ́wọ́ tá a bá wọlé ní nísìnyí ṣàwálì di fifteen lẹ́nì ó ti dá méjì àbí ká sọ pé bóyá ó lè ti ju ìdá méjì gan lọ torí pé ó ṣeé ṣe kọ́ mọ̀ pé táàtì kọjá ní dandan yẹn máa ń pè é tó tọ́ kan bá pé táàtì ọ̀kan kù twenty nine tó bá wọ ọlọ́run tó bá ní kí méjì twenty nine ọ̀jẹ́ méjì tẹ̀lé ra wọn kò ní déyìn ó sì kátẹ̀ pé ó jẹ́ táàtì náà fifteen ti lọ́nu ẹ̀nu. bẹ́ẹ̀ bá sọ́ra ní tó ṣẹlẹ̀ sí níbi fourteen lọ torí pé àgọ́dọ̀ gba àwẹ̀ ọjọ́ ọdún ní tó ṣẹlẹ̀ sí níbi fourteen tó lọ ní ó tó tó ṣẹlẹ̀ sí níbi fifteen tó kú náà jọba múra tí ọ ìpadà na ìpadà náà ni tó ìpadà máa rí pé ah kò ní dáa kí n gbà rẹ lónìí o kò ní dáa kí kọ àbúlágbájá ah kò ní dáa kí n gbà rẹ kàn wá débẹ̀ kàn wá pé ìjọ ní ká pé gbà jọ kìnìún mọ̀tò ni nìka kìnìún kò ní dáa kí n débẹ̀ náà kí wọ́n pé àyè ọjọ́ ní ká pé ń gbá rẹ̀ kò ní bá mu àwọn ọjọ́ ilé náà ti kẹ́ni kò ti kú ọbẹ̀ nù gbogbo àwọn oríṣiríṣi ló lè ṣẹlẹ̀ pé àwọn onímọ̀ ní graduation kìnìún náà ah kò ní dáa o kí n débẹ̀ náà kan pé kí n jẹun kan pé ń gbá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oríṣiríṣi tó lè ṣẹlẹ̀ téèyàn bá sì ti ni máa ń lò ní ọjọ́ wọn lò máa yàn lọ́wọ́ ni wọ́n fi máa sọ wípé ní alwaqtu kasayf àsìkò bí ìdà lórí ẹnlẹmta tọ wá ti lò láti fi gé nǹkan kọta òun ò gé ọ tọ ọ bá ti lo àsìkò láti fi ṣe nǹkan kan àsìkò òun ó sì lò ọ òun ó sì kọjá lóúnjẹ hmm? làbá fi sọ wípé ní iná jẹ̀dí dẹ́ni ìdá mọ̀sáwùláyà alájẹ̀dí díìnì adìníyàwó lẹ́lbílà iná jẹ̀dí dẹ́ni nǹkan tuntun méjì ìdá mọ̀sáwùláyà nígbà tí wọ́n bá ti ń dé tí wọ́n bá ti ń lọ tọkàn bá ti ń gbaṣẹ́ fúnra wọn adìníyà olèlbílà òun sún ọmọ ogbó lọ rí ẹ̀dí ẹ̀nu kí ni dáàbà ń sọ gẹdìdéyìnì òru àtọ̀sán ní sọ òní ọ̀tún méjì ẹ̀yà tún bọ́ sí àárọ̀ tuntun míì lónìí nísìn tọ́ba tún yà á tún bọ́ sóòrù tuntun míì torí pé tàná ti gbónú tòní tún ni tuntun gẹ́gẹ́ bó ti yẹ pé aṣọ kéèyàn bá ti rà lánàá ìwọ ló ti ra aṣọ tuntun wọ́n ò ti rí pé ní ti lè léyìí ti pẹ́ oṣù kóhùn tuntun nìyẹn ṣùgbọ́n èyí tóun náà ṣẹ̀ṣẹ̀ rà tí ò ti wọ̀ rí tẹ́lẹ̀ bá ṣẹ̀ wọ aṣọ tuntun lọ sí kéde ṣẹ̀ṣẹ̀ rà àná náà mo ṣẹ̀ṣẹ̀ tuntun náà ni ọmọ jẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọjọ́ tá a bá lò lánàá tómi bá ti tún dé tòníhùn náà ni tún jẹ́ tuntun bẹ́ẹ̀ náà lòru tó bá tún dé tí kan ti lọ tẹ́lẹ̀ tuntun ni ó máa jẹ́ ìdá màsítáwò láyà tí wọ́n bá ti wá ń lọ tọ̀sán ń lọ tóru ń dé tóru ń lọ tọ̀sán ń dé ẹ adínìyá òlé níbí là ń sún kálukú mọ́jọ́ ogbó lọ nìyẹn o ń sún kálukú mọ́ ikú rẹ̀ lọ díẹ̀díẹ̀ nu bó bá ti wá rí yẹn òun ń lọ yóò máa lò wá lọ́n tiẹ̀ wọ́n máa lọ́n tiẹ̀ bẹ́ẹ̀ ọba ti tẹ̀ wá básìkò yẹn tọ̀ba ti fi ṣe ń tọ́ kó fi ṣe òun ọ̀lọ́ máa yàn lọ́wọ́ kí ló yẹ ká mójútó jù òun náà ni àwọn aṣẹ́ jẹ́ sí olóore òun là àdìsẹ́ lẹ́yìn sàlàyé fún bí àdìsẹ́ àfàwà Abu Malik al-Harith ibn al-Asim bá wa yọ nísìmọ́. qal qala Rasulullahi sallallahu alayhi wa sallam at-tu'ur shatrul iman walhamdulillah tamla'ul mizan. وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن أجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فموتقها أو مؤبقها أخرجه مسلم. Bá a dì sí mú bó tilẹ̀ jẹ́ sí wípé bá a ṣe ń fojú wò ó súnmọ́ kí a má lè parí àdìtì náà ní èní bọ́lọ̀ bá sì nígbà láàyè wà à ń lọ náà nìyẹn kí ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa. àdìtì yìí báyìí sọ fúnra tó kó sínú òun nìyẹn nípa ìtọ́nisọ́nà nípa àwọn ṣe olóore. ìkẹ́ ọlọ́run ọlọ́run kó mọ bá ànábì ànábì kọ́ bẹ̀rẹ̀ pé àtò ó ṣàtẹ̀rọ̀lẹ̀ ìmọ̀ra ẹ̀rí ìlàjì ìgbàgbọ́ ẹ wò bọ́rọ̀ sí bẹ̀rẹ̀ ìmára ìlàjì ìgbàgbọ́ ni kátó lọ ń bí bí kẹ́lìmọ̀ ní ṣe rí ó tó ń tó lè gba dindi kéyìn ojú òkúlẹ̀ kan máa ṣèwé lórí ẹ̀ àtò ó ṣàtìrò lè ìmáà ẹ wo bí ó ṣe rí yẹn ìmára ó fi hàn wáyé pé ìmára nínú Islam ó ní ipa tó pọ̀ eléyìí já mọ̀ yìí pé ajẹ́sí pé Islam ó polongo ìmọ́ra Islam lójú wa níwèé wípé èyí máa ya ọ̀bùn eléyìí jẹ́ ká mọ̀ pé Islam ó pè wá síbi ká ní kíni o ká ní ìmọ́tótó torí ti ń jẹ́ àtọ̀hárọ̀ nínú èdè lárúbáwá wọn ni òun náà ní kíni o an-nadhafatu wal òun náà ni kéèyàn máa ṣe mọ́tótó kéèyàn ó sì bọ́kù gbogbo àwọn tó jẹ́ ìdọ̀tí gbogbo àwọn tó jẹ́ ẹ̀gbin lóbi gẹ́sí pé nùsísí ànábì sallallahu alaihi wasallam ànábì kórìíra kan wá pa àwọn gbọ́ òórùn kan lára ànábì sallallahu alaihi wasallam lóbi gẹ́sí wípé níjọ́ tí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ láàrin àwọn ìyàwó ànábì sallallahu alaihi tá ànábì mu oyin lọ́dọ̀ ọ̀kan náà àwọn ìyá wa bí tàn ti sọ pé òun yọ ní ìyá wa ah, Maria ah, Kiptiya fún òun lànàbí mu oyin lọ́dọ̀ rẹ̀ níjọ́ náà ìgbà táwọn ìyá wa yòókù wá fẹ́ lo ète obìnrin wọn wá ń dákọ kínní kan eh, ganafuru àbí kínní kan ni wọn pe kínní ẹ̀ńjọ́ náà wọn náà sọ pé ah, òun wọn ń gbọ́ ìsìn wá dàbí òórùn kínní báyìí kínní wọn kó ànábì rira fún pa ń gbóòórùn kan lára anabi ànábì máa kó olùdá bẹ́ẹ̀ níjọ́ wọn sọ pé ní òun ò sì ní mu oyin torí pé oyin <laughs> wá sọ fún pé ní anabi lima ma ahallallahu lak ọ́ sọ oyin dèèwọ̀ ẹ̀tọ́ lóyin jẹ́ oyin ṣe nǹkan tó fẹ́ tó lè sọ lé tó lè ṣe dèèwọ̀ torí pé kí ló fà á òórùn tẹ́ sọ pé àwọn ló gbóòórùn kan lára mi kí la kéèyàn wá wà kọjá pé tó bá dúró tì ọ bẹ́ẹ̀ nu ni ọ̀fọ́ ni bá sọ ọlọ́dọ̀ tí ni bóun gan ni ọ̀wẹ́ ni Islam ọ̀fẹ́ ló fi jẹ́ sí wípé inú ká máa lo àwọn lọ́fíńdò olóòórùn pàápàá jùlọ fún ọkùnrin Islam fẹ́ pọ̀ bóbìnrin náà bá wà nù ní tọ́wọ́n kó wọn jáde ó lè lò láàrin fọ́kọ ẹ̀ ṣùgbọ́n o aṣọ tó bá lò sí yẹn kò gbọdọ̀ wọ jáde o ṣáàtú nìyí o torí pé bá jáde òórùn yẹn gbọdọ̀ máa rùn lára kí la fẹ́ lára eléyìí ni wípé Islam ó polongo ìmọ́tótó tó wá rí bẹ́ẹ̀ ìmọ́tótó wá ní wọn sọ́nà méjì nínú Islam a ní kàtà ń pè ní tọ̀hárọ́tòlè ẹ̀rí mímọ́ ọkàn mímọ́ ọkàn wa ìmọ́ra kan nìyẹn ọkàn wa gbọ́dọ̀ mọ́ níbi àwọn kínní. níbi àwọn àmúrọ́dẹ̀lùkùlù gbogbo àwọn àárẹ̀ tí máa ń ṣe ọkàn ẹ̀mí gbọ́dọ̀ mọ́ ń bẹ̀. inú àwọn àárẹ̀ wo ni máa ń ṣe ọkàn inú àwọn àárẹ̀ ẹnu ọkàn ṣíríkù wà ń bẹ̀ inú àwọn àárẹ̀ ẹnu ọkàn nífàkù wà ń bẹ̀ inú àwọn àárẹ̀ ẹnu ọkàn kúfúrú wà ń bẹ̀ inú àwọn àárẹ̀ ẹnu ọkàn búgídù wà ń bẹ̀ inú àwọn àárẹ̀ ẹnu ọkàn wà ń bẹ̀

òfin ayé kó wà nù ọkàn ẹ̀ òfin ayé ọlọ́lá lọ́dọ̀ tòun ó lè wójútùú sọ̀rọ̀ ìgbésí ayé ọmọ ènìyàn ju alukurani lọ wàllá ìwòsàn ilé mi ẹ̀mí lónìí nìyẹn ẹ sọ̀rọ̀ kurani kurani kurani wo ìwé tó ti sọ̀kalẹ̀ láti ova thousands nínú ọdún tó ti kọjá tipẹ́tipẹ́ ẹ̀ wá ń sọ̀rọ̀ sẹ́ńtírì tá a wà ìgbọ́dọ̀ tí wàá bára wọn. tọ́lọ́n bá rí bá wọn bá rí kò ní mu ni ọlọ́run ò ní sọ ipá àgbà wọn lànà bí ó wáyé tó bá yẹ pé èyí tí wọ́n rò pé yẹ ni ọlọ́run wọn sọ kalẹ̀ lásìkò òun náà ṣùgbọ́n lọ́n ti rí pé táyé parẹ́ kùránì ó mọ̀ bá náà ni ni òjò kọ́ sọ̀rọ̀ mi ṣùgbọ́n gbogbo ẹni tó bá kò lè wójútùú sí gbogbo òṣòro ẹ̀dá àbí gbogbo àlámọ̀rí ìgbésí ayé kò lè lójútùú àbí kéèyàn tẹ̀ tún wá ọ̀nà míì ìwé míì lèyẹn lè gbé kalẹ̀ àbí constitution kan nìròrí èèyàn kan lè gbé kalẹ̀ tó lè wójútùú sí ọ̀rọ̀ ìgbésí ayé tó fi lè lójútùú rárá kúfùrù ni o kúkàlùkù kúkàlùkù ọlọ lè fa eléyìí ẹ tó bá nírú eléyìí kọlọ fa ayọkọ nú ẹ̀mí kò sí ní tó lè wójútùú sọ̀rọ̀ ìgbésí bákan náà nínú kúfúrú òun ni kéèyàn máa ní nínú ẹ̀mí wípé ọ̀rọ̀ ànábì òun náà ò sí kíni o òun náà èsì ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ òdodo èsì ọ̀rọ̀ tó yẹ kéèyàn tẹ̀lé bákan náà ìmọ̀ fi ọ̀rọ̀ ọlọ́run sáwẹ́wàá ìmọ̀ fọ̀rọ̀ ọlọ́run sí yẹ̀yẹ́ ìmọ̀ fọ̀rọ̀ ànẹ́bì sí yẹ̀yẹ́ ìmọ̀ fẹ̀sìn ọlọ́run gan sí yẹ̀yẹ́ gbogbo àwọn yìí bẹ́ẹ̀ náà ni anifak nifak òun ni kí ó máa fojú jọ mùsùlùmí lọ́dọ̀ àwọn èèyàn òun náà la máa pè ní ìdìáròl islam wa ìdìmáròl kúfù ó máa ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí láàrin àwọn èèyàn tẹ́ bá ti wà pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n mọ̀ rí gẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n bá tó kú mẹ́ta nǹkan míì lọ́mọ sí i fẹ́ẹ́rì má dáàrin àwọn súnà ẹ̀rù pé gan-an nìyá súnà ń lóòótọ́ ni àbó òun ni bàbá súnà ń lóòótọ́ ni láti fáwọn fún bàbá náà ní bàbá súnà ṣùgbọ́n ẹjọ́ tó kú ọmọ ẹ̀tàn tó bá tún dáàrin àwọn ọmọ àta ẹ̀ẹ́dù pé òun náà lọ̀gá tọ́ọ̀gì ni bẹ́ẹ̀ náà ni tó bá tún tóun àjọ ìwújọ́bìnrin míì náà ni tó bá tún dáàrin àwọn ọmọkọ́mọ ẹ̀ẹ́dù rò pé òun gan-an òun nìyá àta nífàkì ní í jẹ́ bó tilẹ̀ jẹ́ sí pé nífàkì náà ó ṣe kí ni ó jura wọn lọ. àbá wa ní bó jẹ́ ọ̀sákálá jọ́sákálá bó sì jọ́sokolo jọ́sokolo ìwọ ní ọ̀sàkàsókó. wọlé àmì kan ní mo lọ gbọ́ òwe yorùbá kan lẹ́nu àgbàlagbà débi àwọn afẹ́ àfihàn ló a máa ní pàápàá rí fáká àáfáà rí fáká ni páàsì fárí fáká á fún abá á fún aká ní kọ́bọ̀ kan àbọ̀ rẹ̀ àjọ mọ́ ọ lọ. èwo wá ní òun orí aká tó yọ kókó ó sì ń wo kọ́bọ̀ kan àbọ̀ ńlẹ̀ èwo lọ fẹ́ mú bẹ̀ ọ̀mọ́ ìtọ́ fẹ́ mú ẹ wo àgbékalẹ̀ ọ̀rọ̀ àwọn Yorùbá òun wò pé orí aká ló kókó yìí sẹ́mi wá lè fárí tó kókó yìí kọ́bọ̀ kan àbọ̀ ọwọ́ náà sì ni o tún fẹ́ gbà ọ̀kan ló ṣe ọfẹ́ wà lìjẹ́ náà o tún fẹ́ sáyé ọ̀kan lọ́ọ̀fọ̀ ọmọ inú kọ́ sáyé kọ́ ọ̀pá ayé òun gbẹ̀gbẹ̀ ní òpin sí. àbí kò sì rárá fayé lẹ̀ kọjá yọ máa lọ èyí tí Islam ọba pé ká má ṣe ń bẹ̀ kọ́ ọ máa ṣe yíhun kọ́ wá bẹ̀ kan lọ lè gbádùn èyí tí wọn ò ní sọ fún ọ pé má débẹ̀. nífàkù ni ẹlòmíì fi ń gbáyé náà ni òsì jẹ́ kẹ́lòmíì gan nífàkù gan wá ní kò jẹ́ kóun gan gbádùn gbèsè ayé ẹ̀ torí pé òun ó ti rò pé bẹ́ẹ̀ lòun ti fẹ́ lọ tó bá tó wá rá àwọn onísùn ló ti fẹ́ máa para mọ́ jí wọ́n mọ̀ ibi tó bá mọ̀ tó wọ́n lọ mọ́ ẹ lọ bẹ̀ wọn pa àwọn ara yín nìyẹn wọn bá àwọn ara yín ṣe àwọn sùn bá wọn ṣe bẹ́ẹ̀ náà ni ẹlòmíì àwọn ìjọ máa jẹ́ mùsùlùmí ní mọ́sálásí ó tún mọ ilé dì tó ń lọ ọmọlé agbára tó ń wà gbogbo àwọn eléyìí ìwà nífàkì lè jẹ́ pé nìfàkẹ́ ẹlòmíì nǹkan yẹn padà sọ di yóò lọ síbi ṣíríkù yóò lọ síbi kúfúrù torí pé gbàtọ́ ẹ̀pá àjọ ń pàdé mọ́sálásí tó sì jẹ́ sí pẹ́ lòmíì ó tún ní ilé agbára ó tún ní àwọn ìyá kan tó gbàgbọ́ ó ní àwọn bàbá kan tó gbàgbọ́ ó ní bí wọ́n ti ń ṣe mítìn dẹ́gbẹ́tẹ́ lómi bá kú wọn ó béèrè orí ẹ̀ eléyìí tá à ń sọ yìí bẹ́ẹ̀ lọ́kọ́mọ̀ lọ́dọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tí ń bẹ láyé lónìí wọ́n sọ fún un ní pé à lẹ́yìn wá ti rí bí yín yìí tó bá fẹ́ gbádùn owó àfi kó o ní àfi kó o ní àwọn kankan tó fẹ́ yìí ti àwọn yẹ kó ní àwọn tó yẹ kó ọmọ bá rìn yàtọ̀ sáwọn tó ń bá rìn tẹ́lẹ̀ ẹ̀rí pé àwọn náà lẹ́wù ẹ̀ ti ga jù àwọn tó ń bá sí yẹn lọ àwọn lẹ́wù tó wá ga jù lọ tó fẹ́ jọyìn wọn àwọn làwọn tó yẹ sí pé ìrìn táwọn rìn àwọn ìrìn tó le ni àwọn ìrìn tó lágbára ni gbogbo àwọn nǹkan wọ̀nyí kéèyàn lọ lè fọ ọkàn rẹ̀ má kúrò ní gbogbo àwọn àdìọ́kàn burúkú wọ̀nyí. bákan náà nínú àwọn nǹkan tí ń jẹ́ gíríbà èèyàn gbọ́dọ̀ jẹ́ kọ́kàn èèyàn ọmọ kú ńbẹ̀ gíríbà ni kéèyàn máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn ẹ̀rì pa ṣàlàyé rẹ̀ fún wa bí rí tó bá gé sí wípé ń tọ́ ń sọ yẹn kò tún rí bẹ́ẹ̀ eléyìí là ń pè ní kọ́dìbù ojúkó rọ́mọ nìyẹn ọ̀jẹ̀ ẹran ọmọ ìyá rẹ lẹ́yìn nìyẹn lẹ́yìn tó sì yẹ pé ń jọgbìn àlìkè àmà ní tó ṣe yẹn yóò gbà padà yóò fi gbà dáadáa rẹ ní jọgbìn àlìkè àmà a bó ti rí ju ń bọ̀ ni ah, àwọn eléyìí bó ṣe ń wo ni wọ́n burú wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ lè ṣe sìnà tán láti fi ṣe ń bọ̀ ni nítorí sọ yẹn bí ọba rí bẹ́ẹ̀ yóò gbà dáadáa rẹ ní jọgbìn àlìkè àmà lágbọ́dọ̀ máa sọ ẹnu wa níbi dábàá sọ ah, eléyìí ti ń bọ̀ ó ti gbẹ́ nìkan lójú tí ò sì dán lójú bẹ́ẹ̀. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan téèyàn máa fi parọ́ mọ́ ọmọlàkejì tó yẹ pé tó bá gbọ́ kò ní dùn mọ́ nú ìbanilókọjẹ́ gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní gbọ́dọ̀ fọkàn ẹni má kò níbi àwọn wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni alhasad kéta gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ fọ́ ọmọ kò nù ọkàn wa bẹ́ẹ̀ náà ni hikidu kí ni jẹ́ hikidu hikidu ni ìmọ̀ ní àdìọ́kàn aburú sọmọlàkejì kí wọn ní àdìẹ ọkàn aburú sọmọlàkejì búkídù ìkórìíra èèyàn gbogbo ẹ náà lèèyàn èèyàn gbọ́dọ̀ fọ ọkàn ẹni má kó mẹ kí ló dé bí mo sàtẹ ti rí inú sàmọ bí mi kí ló ṣe kí sàtẹ wù mí kí n rí kí ló ṣe sọ́ńtò àníwò díẹ̀ lè sọ pé nǹkan báyìí ló ṣe kì í kàṣà wù mí kí n rí i tí n bá ti rí báyìí ni mo bí mi wúrọ̀ àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ fọkàn wa mọ́kù mbẹ́ ẹ̀rí la fi sọ fún wa pé ànábì jẹ́ kó yí wa yí pé ní inú àwọn ọ̀nà tá a fi lè rálì jánnà òun náà ni àtàhábú ká máa fẹ́ràn ara wa béèyàn bá sì kórìíra àyàn nítorí lè mú ọ kórìíra àyàn ni wípé òǹtọ̀hún náà kórìíra òfin ọlọ́run gbogbo ẹni bá ti kórìíra òfin ọlọ́run bẹ́ẹ̀ bá kórìíra lóyìn bẹ́ẹ̀ kò sí láburú torí kí lójú kórìíra wọn kí lójú kórìíra torí pé òun náà kórìíra ọlọ́run àkílódé omi kórìíra torí pé òun náà kórìíra ọ̀rọ̀ ànábì nítorí jẹ́ nkórìíra rẹ̀ ni yìí ń wọlé ní sàrà islam ọ̀nà ọlọ́wọ́ àbí tó ń ṣe ntí ń ṣe fún un náà tó ń bá rí pé mo kórìíra àwọn tọ́ba wá béèrè pé kí ló dé torí púpọ̀ náà fẹ́ràn tọ́lọ́hún lòdì èmi náà láì fẹ́ràn wọn náà tó bá ti ń fẹ́ràn tọ́lọ́hún èmi náà fẹ́ràn wọn náà eléyìí ń ìyẹn ń bẹ lábẹ́ pa abẹ́ fi ṣàtúnṣe yẹn torí ìdí eléyìí ọ̀nà abala àkọ́kọ́ nìyí léyìí tó sì jẹ́ sí pé kálukú wa náà ká nínú ẹ̀mí ká lè fọ ọkàn wa mọ́ kúrò níbi gbogbo àwọn àmúrọ́dùlùkúlù gbogbo àwọn àárẹ̀ inú ọkàn kó kálukú wa ká kíyèsí ká kíyèsí eléyìí ló jẹ́ ká ànábì sọ wípé àtọ̀húr àtọ̀húr ṣàtẹ̀rọ̀ ìmánì ìmára ìlàjì gbàgbọ́ ni o ẹni gbogbo àwọn nǹkan tá a sọ yìí sọ wá sọmọ gbàgbọ́ àbí sọmọ gbàgbọ́ bá ànábì ṣe sọ ṣíríkù ara gbàgbọ́ ni ara tó lè méje kí gbàgbọ́ yìí ó dúró ni kúfúrù tó lè méje kí gbàgbọ́ yìí ó dúró ni nífààtì tó lè méje kí gbàgbọ́ yìí ó dúró ni gbogbo nta anabi fi so papọ̀ nìyẹn wípé àtòór ṣàtẹrọlẹ iman kéèyàn mọ ìlàjì ìgbàgbọ́ ni abala kan wà nìyẹn nínú mímá yẹn pé kọkàn yẹn ni ọ mọ kò níbi gbogbo àwọn àárẹ̀ hmm, tó lè jẹ́ kí iṣẹ́ ẹni kọmọ yanjú tó lè jẹ́ kí ìgbàgbọ́ ẹni kọmọ dúró torí pé lànà bí sọ pé ní ṣàtẹrù lè ìmáàn ìlàjì ìgbàgbọ́ ni abẹ́rẹ́ bàtà lánàá ẹ̀ kọ́nà kọ́ bá wa fọ ẹ̀mí wa má kúrò ní gbogbo àwọn àmúrọ́dùn kùlù tó lè jẹ́ kí tó lè jẹ́ kí tó títí ilé ìdíyẹ pé ní àbá gbé pàdé ọlọ́run ó lè má jẹ́ kéèyàn ní iṣẹ́ kankan wájú ọlọ́run ẹ̀rí ànábì jó yíwa pé ní làyín ààrẹ ọlọ́run bá jẹ́ tẹ̀lá jó yíwa tó ń dájú kọ ànábì tí ń bá ànábì sọ̀rọ̀ làyín àṣírọ́kítà làyín àbàtọ́ nà àmàlù tí ẹbọ bá wọnú sẹẹrẹ pẹrẹrẹ ànẹbì gbogbo sẹẹrẹ ti bàjẹ́ wájú wọn lọ hmm. àwọn àfa wọn máa wá kíyè sọ̀rọ̀ ni pé hmm, Ọlọ́run ọba àlekè ọlá ó gbé òfin látòrí ẹni tó fẹ́ jù bóò ni wọ́n wá fẹ́ bóò ni wọ́n wá fẹ́ ṣe Ọlọ́run tá ànẹbì tó jẹ́ ààyò ohun tó wọ́n fẹ́rẹ̀ lòmíì tó tó mọ́ tí ó sì lè fẹ́rẹ̀ lòmíì tó tó tó ó ní tó bá ṣẹbọ gbogbo sẹẹrẹ bàjẹ́ wájú wọn lọ yóò wà nù ẹni tó sọ́ọ̀tì ní ògbódà nìkẹ́ àmọ́ abẹ́rẹ́ nǹkan bọ́lọ̀ sì sọnù ayé àwọn yẹn nígbà tó lọ́n sọ báyìí fáà nẹ́bí bó o wá ní àwa yòókù bó o lè wá ní jẹ́ pé káwa gan ká jìnà sí mo má pèjúwe kan wá ní nílé ìwé kan tì ní dàpọ̀ ọ̀gá náà ìyàwó rẹ̀ wà ní ara àwọn lẹ́mù tó ń kọ́ ayé ìṣúná náà nínú àwọn lẹ́bù tí ń kọ́ ọ̀dọ́ òkè ṣe yunifásitì àwọn kọ́lẹ́jì àwọn kọ́lẹ́jì sì wọ́n yẹn. bíyàwó rẹ̀ ọ̀bá ríṣẹ́ rẹ̀ ṣe dáadáa ìyàwó rẹ̀ ń fẹ́ẹ̀lì iṣẹ́ rẹ̀ òun ní sanwó ìyàwó rẹ̀ o ẹ wò gan ìyàwó rẹ̀ gangan ìyàwó rẹ̀ ń fẹ́ẹ̀lì iṣẹ́ rẹ̀ torí pé tí ọba ti rí nítorí ẹ kó ṣe ṣe tó lè gẹ́nà wọ́n àti pàṣẹ àtòrí kọjá ìyàwó òun náà ló wọ́n sẹ́yìn kó tún jòkó kọ́ lọ́wọ́ kọ́ múra kọ́ mọ̀ wọ́n sanwó rẹ̀ kí ni àwọn fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé ẹni tíyàwó rẹ̀ ọ̀pá ṣiṣẹ́ tí ó bùn ní máàkì bóòlù wọ́tọ̀ wá jẹ́ ìyàwó wọ́tọ̀ jẹ́ ara tòsí bóòlù tó fẹ́ sọpọ́ gba máàkì lọ́wọ́ rẹ̀ láì sí pé ọ̀ka ìwé yẹn bó ti yẹ kọ́ ọ̀ka. níta fẹ́ lò lábalẹ̀ eléyìí ni wípé ìṣedéédé tọ́lọ́mọba àlekè ọlá tó ní tó fi gbé látòrí ànẹ́bì ó túmọ̀ sí pé ìwọ tó wọn náà tí wọn náà bá ti lọ lè lẹ́bọ́nú ẹrù rẹ pẹ́rẹ́ mọ̀ wípé kò sí nǹkan kan ọlọ́run wò lè forí jìn kó ń kálukú wa náà bóun sì wáá rí bẹ́ẹ̀ bọ́ ṣe tóbi tóun bẹ́ẹ̀ náà làwọn yòókù náà àwọn náà ní ipa tó le kó torí pé inú ọkàn ní ó ṣe pàtàkì ká fọ ọmọ pọ̀ tọkàn bá ti mọ gbogbo àwọn sẹ́yìn kú ọ̀rọ̀ rùn lànà sọmi àdìsí mi pé ní a ti tẹ́tí sẹ́yìn pé iná fèlì jẹ́sẹ̀ di mọ́dùgà iná fèlì jẹ́sẹ̀ di mọ́dùgà ẹ̀rí àlẹ́bí ni báàsì kan ó wà nínú ara ìdá sọlahat sọlá al-jasadu kullu ẹ̀rí nígbà tí báàsì kan yìí bá ti dá sọlá al-jasadu kullu gbogbo ara náà ti dá nìyẹn ànábì ni ala wahiya tí ń sọ fún yín ẹ tẹ́tí ẹ gbọ́ o ala wahiya al kan òun náà lọ́kàn. tí báàsì kan bá ti dá gbogbo ara yòókù náà dà ló fi jẹ́ sí pé nkálukú wa gbogbo àwọn tó jẹ máa mọ̀rọ́dù lùkùlù kó nkálukú wa ká lọ fọ̀ dànù ká lọ sọpírẹ́sàn fún un ká lọ fọ̀ dànù kódà ọlọ́wọ́n bá lè pẹ́ ó jẹ́ ká mọ̀ pé hmm, ṣe é rí ọkàn yẹn gan òun ṣe tànẹ́bì fúnra àwọn tiwa fúnra wa. lóbi sọ fún anabi alam nashra laka sadrak àà ìlà anabi istifamu tẹ kàrí rí nìyẹn àwa la ṣe gbáyà àwa la fọ gbáyà rẹ mọ òkú kálukú àná bọ́ọ̀lù àwa náà wá sí fọtiwa mọ́ àwa náà lọ́ọ́ lè fọtiwa mọ́ pẹ̀lú alukur'an á lọ fọtiwa náà mọ́ pẹ̀lú sunna anabi sallallahu alayhi wa sallam kí ni ọlọ́run sọ nípa ti ń jẹ́ ṣíríkù káwa náà gbọ́ yìí káwa torí bẹ́ẹ̀ káwa jìnnà sí ọ̀nà tó lè mú yàn ṣíríkù ọ̀nà tó lè sọ yàn di mushrik kúfúrù gbogbo àwọn àna tó lè sọ ni di gèfèrí gbogbo àwọn tó lè sọ ni di mùnàbìkì ẹni pé gbogbo ẹ lọ́wọ́ bá àdìkẹ́ lọ́wọ́ sọ ipa tí ń bẹ fọ́kọ̀ kan nígbà tó sọ̀rọ̀ gèfèrí ó ní khatamallahu ala qulubihim wa ala sam'ihim wa ala nínú àdánwò tí ó jẹ́ tiwọn ni pé kọtọmọ lọwọ aláṣẹwọ ẹyìn òun Ọlọ́run ọba òun tó bá tí ìrọba ti ya gèfèrí etí rẹ̀ òun kò ní fi gbọ́ ń tọ́ dáhùn ẹ mọ̀ wá rò òun ọmọ rò pé tóun gbọ́ yẹn lọ́dá lójú tòun kì í ṣe ń tọ́ da kò ní gbọ́ ń tọ́ da mọ́ ọ̀tọ́mọ̀ lọ́wọ́ alákùlù bìyìn ọkàn rẹ̀ bí ọkàn ló ti wọ́pọ̀ bẹ̀rẹ̀ ọkàn rẹ̀ yẹn yóò dì pa gbogbo ń tọ́ kò ní wọnú ọkàn rẹ̀ bá sọ kò ní rí ìrò nínú ọkàn rẹ̀ ọkàn rẹ̀ nígbà wọlé ọkàn rẹ̀ ó kó ìlà yọkọ̀ wà á lè àsámù ìhìn etí ẹ̀ yóò di kò ní gbogbo sọ tó ọrọ kò ní wo etí bí ń wọlé báyìí náà ní jáde padà nígbà tí ti pepepepe báyìí ni gbogbo bẹ́ẹ̀ náà ojú ẹ̀ náà ò ní rí tó dáa ẹ máa ń júwe nǹkan kan àbí bí àmì ọlọ́run kan bá ṣẹlẹ̀ tó yẹ kó fi ojú inú wò torí pé ojú ti mọ́ gọ́tà yìí kọ́ là ń sọ o àmọ́ kò sí gọ́tà yìí kọ́ lójú eléyìí tá à ń sọ ẹlòmíì kò rí náà kódà wọ́n gbé dáwọ́rà kan wá sí Òṣogbo láìpẹ́ yìí àwọn atọ́lọ́ ẹ̀sẹ̀ dé náà ni wọ́n ń sọ fún wa pé nínú àwọn àfa láti Saudi nínú àwọn àfa àtọwá kọ bẹ kò rí náà nísìnyí kọ àwọn kéwu abẹ́rẹ́ eléyìí fẹ́ pé ojú tinú kọ́ là ń ojú tinú òun là ń sọ kété pójú ti ta èèyàn lè lójú ti ta tí òun lè pé kò sì wúlò fún tí fàdáwìl bàṣọ ìrìfìlẹ àyà tí wà ń faná wàlùkùmùrù máa fòkò odò wà ń láàmú yóò fòkọ ni fàdáwìl bàṣọ ìrì àwọn tí wọn lójú inú ojú ríran tinú hmm, fìlẹ àyà tí wà ti tún kú wọ́n sì tún mọ ọbẹ̀ láyé lọ torí pé nǹkan tí fi ojú inú yẹn tó fi ṣàǹfààní tó ṣe látara wọn yóò ṣẹ́kù àwọn yóò mọ̀ ṣàǹfààní látara ẹ̀ nínú ẹ̀ ni irú ẹ̀ tó kọ̀rọ̀ tá à ń sọ yìí náà kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti jáde láyè àdìsí tá à ń tú yìí ní sàfàwà ìmáàmù Nawawi ẹwà tí wọn ti jáde láyè gbọ́dọ̀ wọn làmí sàǹfààní láfíríkà lónìí nísìnyí ni wọn bá ṣe ti ń jẹ Islamic study tó jẹ mọ́rọ̀ àdìsí àdìsí àbá náà wọn ń lò láti jọ wọn ti ń lò ẹrù nǹkan ní all Africa òun nìyẹn ìyẹn fún wàhíkì lásọ yẹn ká wá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú ó kéré nu ilé kéwú tí wọn ò ní máa lọ arúgbó iná nàwáwíyà fún sílábọ̀sì pa àbẹ́sà àdìsí ní gbogbo àgbáyé ní gbogbo àgbáyé nìyẹn ó kéré nu ilé kéwú kẹ tó wọn rí ká tíra àbánà kò sí nínú sílábọ̀sì wọn tí wọn ń lò ara àwọn nǹkan táwọn àfi wúlò kalẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá ti jẹ́ gèfèrí tí gbàgbọ́ ọlọ́wọ́n bá ti sínú ẹ̀mí ẹ̀ etí rẹ̀ ó di pa báyẹn bá ń sọ tó jẹ mọ́ ọ̀rọ̀ tó ń kálukú ń gbó tí wọ́n ń mirí pé ah hmm. n tá à gbọ́ yìí ọ̀rọ̀ tó yẹ kéèyàn ó mójútó dáadáa ni bóun bá gbọ́ yọkàn kílẹ̀ gbọ́ kí wọ́n sọ kan kò ní nílapa kankan lára bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan táwọn àwọn ẹ bá fojú rí tí wọ́n ronú lórí ẹ̀ tí wọ́n tara ẹ̀ mọ́ ọlọ́run bóun bá fojú rí gbígbà téèyàn kàn wo tífì lásán ni kò sí nǹkan kan kò ní nílapa kankan nú ẹ̀mí tiẹ̀ ọlọ́run gbogbo àwọn tó wá rí bẹ́ẹ̀ wọlé hum adhabun adhim ìyà tó tóbi ọ̀jẹ̀ tí wọ́n jẹ̀mú ìyàlẹ̀ kíámà kílọ́bà látara yìí pé ní ọkàn rẹ̀ dọ̀tí ọkàn rẹ̀ ọ̀mọ́ kúrò níbi kíni kúrò níbi amradul qulub tá a mọ̀ sí al níparí ti nifaq ọlọ́wọ́n bá rí pé lájẹ́ yìí wáyé pé ní al fi darkil asfali minan mọ̀nàbìkì níbi títí wọ́n burú sí ìjọba àlìkíyàmà fi dárìkàlà asfal níbi ìsàlẹ̀sàlẹ̀ stẹ́ẹ̀pù sàlẹ̀sàlẹ̀sàlẹ̀ yẹnyẹn ọgbọ́n sàlẹ̀sàlẹ̀ yẹnyẹn òun náà níbi tí wọ́n tún wọ̀ nínú náà tiwọn. abẹ́rẹ́ nǹkan ẹ̀rọ kí wọ́n sọ pé ní grade one grade two grade òun kálukú jura wọn lọ gẹ́gẹ́ bó ti jẹ́ pé grade jura wọn lọ òun yẹn grade náà ti mùnàbìkì grade one tún fi ẹ̀ sàlẹ̀sàlẹ̀ ni bọ́lọ̀ wọn bá lè pẹ́ láti torí ìdí eléyìí fún kálukú wa náà ká lọ gbìyànjú gbogbo àwọn tó jẹmọ́ ìwà nifaq ìwà kúfúrú ìwà gíbà ìwà hikiru ìwà asad shirik gbogbo àwọn nǹkan wọ̀nyí fún kálukú wa gbìyànjú bá sì fọ́ má bá sì fọkàn wa má kú òǹbẹ tí ò ní ráàyè kankan pínpín dúró nínú ọkàn wa kí n tí ànábì sọ tẹ ẹ pọ gala bẹ̀rẹ̀ rẹ pé àtọ òun ṣàtẹrọlẹ ìmán kí ọkàn ọmọ kára ọmọ ìlàjì ìgbàgbọ́ ni pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bí tá a dúró lé ní náà nì àyùpé kejì nípa ìmára àmẹnu báwọn náà díẹ̀ níwọ̀nba lára àwọn ọ̀nà tóun náà pín sí nínú masáìlì fìkìyà níwọ̀nba díẹ̀ ráńpẹ́ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ abẹ́rẹ́ bàtà alá nínú àánú ẹ̀ kọ́lọ̀n kí ó jẹ́ kí ìta sọ lónìí náà kọ́lọ̀n kó jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa àtẹni tó wí àtàwọn tá a gbọ́ kọ́lọ̀n kó lù kó ṣàfikún ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa ṣe kó jẹ́ pé tá a bá ti rántí ẹ̀ báyìí a lè máa mú un lò a lè máa fi tún ara wa ṣe kó wa lè wúlò fún wa láyé bí àtijọ́ ìgbàlá lè kíyàmù sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam alaykum wa rahmatulahi wa barakatuh.